والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيوة تسلعي إقبالنا النبي محمد صلى الله عليه وآله وسلم بأروان وأدوات ما سيلو لكم أجوكم títí lórí ètí máa ṣe gbólóhùn tí máa wí ṣáájú kó tó wọlé. a ṣàlàyé lónìí nípa hadiyuhu sallallahu alayhi wa alihi wa sallam fi dhikri inda dukhulihi al-khala. ìmọ̀nà anabi sallallahu alayhi wa sallam nípa arúgbó rántí tó máa ń ṣe. nígbà tí ó bá wọ ibi tó ti fẹ́ sígbọ̀nsẹ̀. àkọ́kọ́ ènìyàn gẹ́gẹ́ bíi tiwa onára nabi muhammed sallallahu alayhi wa sallam fahuwa insanun ya'kulu wa yashrabu wa ya'tarihi ma ya'tari bani al-bashar. ènìyàn ni tí máa jẹun mu ntí sì máa ṣẹlẹ̀ sáwọn mìíràn ó máa ṣẹlẹ̀ sóòna torí ẹ̀ tá a bá jẹ tá a bá mu ìgbọ̀nsẹ̀ ọ̀wà ìtọ̀ ọ̀wà eléyìí kọ̀ yọ nípò ẹni tó ga jù nínú àwọn ọmọ Adam kò sì ní ipò jíjẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sí nínú pé a sì ń ma ọwọ rẹ̀ fún wọn a sọ pé ànábì ètò wa sallallahu alaihi wasallam ọ̀gá débi pé kìí èébú irọ́ gidi ló ń sìn pamọ́ tọ́lá àwọn àdéhìí pọ̀ níbi dáńtí ń ṣàlàyé fún wa bánàbí ṣe ń ṣègbọ̀nsẹ̀ bánàbí ṣe máa tọ̀ ó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn tó ń ṣe tọ̀rí kọ̀ àwọn nígbàgbọ́ pé ká sọ pé ànábì ń ṣègbọ̀nsẹ̀ àbùkù ni o kásọ pé anabi ń tọ̀ àbùkù ni o ok tí anabi bá wá jẹun tó bá mú lọ́dọ̀ tìyín èyí tó bá jẹ́ ìdọ̀tí nínú tó jẹ àti tó mu bó ní ṣe máa jáde torí ẹ̀ ìgbà tó ti jẹ́ káwọn onítọ̀ríkọ̀ ló ń sọ báyìí kò yà wá lẹ́nu torí káwọn ọ̀dààmú fún mà ọ̀dààmú fún mà tó bá kàn ti rò náà wọ́n máa sọ ilé ìjọba o. وأن صحيح البخاري مسلم النبي صلى الله عليه وسلم عند دخوله الخلاء نبتو بو àyè tó ti fẹ́ ṣe gá àbí ti fẹ́ tọ̀ ó máa ń sọ báyìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn kì í kọ́ ilé ìgbọ̀nsẹ̀ sílé wọn rárá kò sí nínú ìṣesí tiwọn ká níbi dáàtì máa yàgbẹ́ ńlé bẹ́ẹ̀ làwọn lárúbáwá wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé bí wọ́n fẹ́ ṣègbọ̀nsẹ̀ pápá ni wọ́n máa lọ. ibi tó jẹ́ ààyè tó dínà síbi táwọn èèyàn ń gbé lẹ́yìn ìlú ẹnìkálukú ti máa lọ yàgbẹ́ torí ẹ̀ náà ń sẹ́ ń pè ní alxalẹ́ àyè tó gbófo téèyàn ò gbé bẹ́ẹ̀ tó jìnnà síbi táwọn èèyàn wà torí pé akramakallah gbogbo ẹni tó bá gbọ́n tó ní làákàyè kò sẹ́nìkan tí ó fẹ́ ká pé wọ́n rí òun kọ́ ọmọ ibi tó ń ti ń yàgbẹ́ ọ̀gbẹ́ni tó bá gbọ́n tó bá ní làákàyè nítorí pé ìwọ gan alára tó ń yàgbẹ́ òun akramakallah ọgbà kámú ni ó sì gbà fún bọ́lá wọn bá ṣe sọmọ èèyàn ni lóòbí lè ṣe sùúrù dúró ti gbẹ́ rẹ̀ tẹ̀ yà tán torí kò sí bá ṣe lè yàgbẹ́ tígbẹ́ wọn máa jáde táwọn ò ní sí ìdí ìnà tó fi jẹ́ pé ẹni tó lọ yàgbẹ́ gan àfaradà ojú ló ń rọ́ tàbá wọn wá ní oṣù máa yàgbẹ́ mi táwọn yóò ti wá wà mbẹ̀ táwọn náà máa bọ̀ fi mú kóorùn gbẹ rẹ kò sẹ́ni tí ọba ni fi mú kóorùn gbẹ níbi tá à ń ti ń yá tátùn jámà kankan lójú rẹ̀ ma ọba lọ kó agbádá kan wọ̀ tó tún gẹ̀ẹ́sì la sí àwọn ọmọ arántí ìjọ tó ń fọgbẹ́hùn tí gbogbo ẹ̀ tó ń rún gbalẹ̀ ń wọ́n mọ̀ á ni ọ̀bọ́jọ́ ó tó àsìkò tó yẹ kó o máa So abẹ́ gbàgbé ńjọ́sí ni subhanallah bákan náà akramakallah ẹ rí i pé àwọn ẹni tí máa ń yàgbẹ́ sọ sí ibi táwọn èèyàn ti rí wọn àwọn aláìlérò aláìníláàká ẹ̀ àwọn ọ̀bùn tí wọ́n ń hùwà ọ̀bọ̀n ẹ rí i pé gbà tí bá sọ ìgbẹ́ nù wọ́n máa ń sọ ńgbà tẹ́nìkan ò ní rí wọn ni torí pé ìjọmọ nìyẹn tún ṣẹ́kù lára wọn bó tilẹ̀ jẹ́ pé ìjẹ́ ẹranko ọfẹ́ tẹ̀wọ̀n ju ìjọmọ nìyẹn lọ lára wọn. yọ wá pọn ìgbẹ́léwé yọ pọn lọ́ra yọ wá fi kànàkànàkànàkànà yọ sọ akramakalọ bìtí gbẹ̀yìn ọba jábọ́ sí ó lè ṣe déédéé àtàrí ẹlòmíì kọ̀ọ̀kan torí pé kò ní làákàyè gbà mí wọn lè sí bẹ́ẹ̀ kọ́ ẹ pé kígbe o tó délẹ̀ ọ̀rá ti tú ó di àfọ́nkátù ìjọba tí wọ́n á fọ́nká la hawla wala quwwata illa billah adúpẹ́ fọlọ́nkún ẹ̀ ṣe bẹ́ẹ̀ láwọn àwùjọ tí wà yìí <laughs> torí bí tó ti lajú wọn ẹ̀ báwọn ọmọ asọ̀gbẹ́ pé ọmọ ìyàgbẹ́ sọ̀rọ̀ pé ẹlòmíì níbi tí ò ní tìjú dé yóò sì máa mọ ìyàgbẹ́ yóò àlọ́ sọ síwájú ṣọ́ọ̀pù ń ṣọ́ọ̀pù ẹ dákun torí kíni ẹsẹ̀ wo lọ́sẹ̀ ọ̀ tọ́ba wá sí ọ ìgbẹ́ tiẹ̀ lọ́yẹ kó o jẹ́ kó wọ́n dá kọ́lọ̀ rẹ̀ mà ìgbẹ́ tiẹ̀ lọ́yẹ kó o jẹ́ kó wọ́n dóorun rẹ̀ mà ló fi wá sán ọ̀dájú pọ̀ ọ̀gbọ̀n ọ̀dájú pọ̀ ọ̀gbọ̀n ò sì ní làákàyè akramakumullah alxalẹ ibi tó jìnnà síbi táwọn èèyàn ń gbé kìí ṣe pé káwọn á lọ ọmọ wẹ́yìnkùlé ẹlẹ́yìnkùlé ká lọ lóṣù bẹ́ẹ̀ ọmọ wa yàgbẹ́ lọ́wọ́ á di pé ẹni tó nílé ò lè bọ́ sẹ́yìnkùlé má òórùn burúkú ni eléyìí ò sínú pa alájú jàmá gbogbo ojúdò gbogbo. gbogbo àyè tágbà ara òjò ń san gbà ó di kò ṣeé gbà gbogbo ẹni tó bá ti rìn débẹ̀ kọ́ tẹsẹ̀ má o bọ́ bá lè mẹ́rìsà kó ni o bínú mọ́tò lọ́ba wà kẹ kẹ gíláàsì kẹ tẹ mọ́tò ni o torí káwọn òórùn burúkú kan tí ọmọ tibẹ̀ wá tì èyí ó sì fẹ́ bì fún kí ló dé sì pa alájú. á sì máa bọ́ àwọn ẹ̀yà míì àwọn kan ọ̀làjú bí ìgbà bá ti bá wọn wọ́n yà sí kò burú àwa náà ń kọ́ àwa náà ń kọ́ tá ń yà sí gbogbo àárín gbòòrò gbogbo àárín gbòòrò kò síbi tẹ́ ti lè rórun tó dáa bọ́ ọ bá sọ ọ bá sọ atẹ́gùn mi ó mímì kú mi. bákan náà ká yàgbẹ́ síbi tó jẹ́ ibi tó jìnnà sínú ìlú táwọn èèyàn ò gbé ẹ yàtọ̀ sí káyà àgbẹ̀ sínú páálí ṣúgà ká wá sọ sórí títì ìwọ tó yẹ pé báyà wọn fẹ́ fi páálí ṣúgà sí nǹkan kan èèyàn wà máa sáré lọ sídìí páálí yẹn pé báyà yóò wà useful akramakallah tó o bá sí lọ́ọ́ bàbá nǹkan bẹ́ẹ̀ pété mú. بلا حول ولا قوة إلا بالله àbẹ́ni tí ń wa mọ́ṣíìnì tí ń wa mọ́tò tó nà kíá òun lè kí pálí ṣúgà mo fẹ́ tẹ̀ náà náà bá tẹ̀gbẹ́ ni wọ́n bá di tọrọ fún kálí gbogbo títí ọba kún yá àṣegbẹ́ ni wọ́n ń sọ sínú pálí ṣúgà bá pé àyè ń ṣe bẹ́ẹ̀ ok àyè tí ọ̀làjú àyè ọ̀bùn ó ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lọ sí xalẹ́ nítorí pé akramakallah lásìkò tí yẹn bá ń yàgbẹ́ o ẹ rí i pé oríṣiríṣi ni ìgbẹ́ ìgbẹ́ wà tó ṣe pé tí máa ń jáde kò ní jáde lẹ́rọ̀ yóò máa mú òun dání ó lè jọ bí à ń fọ apata bí à ń fọ òkúta bí à ń lọta bí à ń ṣe kíní kan gbogbo ó lè má ti fàárọ̀ kó tó ẹni tó bá gbọ́ eléyìí bó ṣe ń jáde nídìí rẹ wàhálà ò ní níyì kọ́bọ̀ lójú rẹ ìdínà ló fi jẹ́ pé islam wa ti dáa púpọ̀ jù ẹ̀rí pé nu lẹ́yìn náà nìsí tó bá yẹ pé irú lé kọjú sí mi kọjú sí ọ tí gbogbo èèyàn jọ ń ṣí à tọ́ẹ̀lẹ̀tì kan ni mọ wo bí o ṣe kọ́ ọ láàtó tó bá wà nù tọ́ẹ̀lẹ̀tì táwọn èèyàn méjì mẹ́ta wà ń dúró pé táwọn wà ń bẹ̀ kó tètè jáde sọmọ pé nǹkan tó máa rò pọ̀ ṣé wọn ti máa gbóòórùn gbé olú ẹ báyìí so àwọn náà ó sì tún lọ súnmọ́ ìdílẹ̀kùn ní gádígádí pé kẹ́nìkan máa wọlé síwájú mi torí ọlọ́run ilé ìgbẹ́lẹ̀ ń dúró dè ṣé wọn ti máa fi mú ká òórùn gbé olú ẹ báyìí ẹlẹ́ẹ̀kejì ṣé gbogbo gbígbẹ̀sẹ̀ ń dún yìí ṣé wọn ti máa gbọ́ ó lọ́ máa fún di má gbẹ̀ pé má dùn ún pọ̀ o má jẹ́ káwọn èèyàn mọ̀ o subhanallah ìdí nu ẹ̀ fi rí pé àwọn èèyàn látàrí ìjọ ohun tẹ́yìn lè máa wọ pé civilization yẹn ò tó nǹkan kò ṣe kínní wọ́n gbọ́n púpọ̀ wọ́n lọ sí jìnnàjìnnà ni níbi tó pẹ́ nìkan ti ní ojú òní tó wọn torí pé ìhòòhò rẹ ó pàtàkì pé kò sọ ìhòòhò rẹ ó pàtàkì pé kò sọ mùsùlùmí làwọn àjàmà àwọn èsì káfíròn àwọn káfírin. tí wọ́n kàn náà bá máa ronú ni ọ̀rọ̀ wọn ò bá lójútùú ṣùgbọ́n àwọn èrò ronú nísìnyí wọ́n jọ máa sọ̀rọ̀ èèyàn méjì mẹ́ta wọ́n jọ jókòó wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ wa pé òun fẹ́ kú sáré àwọn èèyàn jókòó báyìí òun sì dúró báyìí yóò kọjú sí wọn nítòsí ọ̀dọ̀ yóò sì yọ̀dí rẹ̀ ta a kí á lè túmọ̀ ṣòkòtò tẹ wọ̀ gan tẹ́lẹ̀ náà nígbà tó jẹ́ pé ìhòòhò yín yọ̀pọ̀ débi pé títọ̀ bá ti gbẹ̀yìn kọ́ ẹ bọ́ sókòtò fìdí hàn àwọn èèyàn ni bí ẹ kí ni kí ló ń gbé di táwọn náà ní ok ńgbà tó yẹ pé kí ló gbé di táwọn náà ní kí ló ń wọṣọ káyé sí gánà rí fàwọn èsè báwọn mùsùlùmí làwọn torí ẹ àríkú láwùjọ tiwa náà ọ̀pọ̀lọpọ̀ nílé ìgbẹ́ nílé wọn eléyìí ìsàbùrú tán bíi kó wá jẹ́ pé ńgbà tẹ́ yí àgbẹ̀ irú àwọn yamayama irú àwọn ọ̀bùn lẹ́ tó bá kí ẹ̀ nílé ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n ẹ máa ti lọ sí jìnnàjìnnà nígbà tẹ́ bá yàgbẹ́ níbi sẹ́nìkan kò ti ní rí yín sẹ́nìkan kò ní dààmú pígbẹ́ tiẹ̀ ni kọ́lọ̀ rẹ̀ ni òórùn rẹ̀ ni ibi tó jìnnà sẹ́nìkan kò sì ní rí hòhò rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀. tó bá ti débi tó ti ṣègbọ̀nsẹ̀ náà gan wà á tún wá bi tí nǹkan kan ti lè tí ó ti lè bọ̀ ọ́ kì í ṣe ibi tó jẹ́ pé látọ̀kan wọ́n mọ̀ rí ọ̀ránṣẹ́ tẹ́lẹ̀ ìjọba anábìyà sallallahu alaihi wasallam nígbà tí ọba wọ kìí ṣe lẹ́yìn ìgbà tó bá wọ ìgbà tí ọba wọ ibi tó ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ ilẹ̀ gbáyàwó ni o kìí ṣe lẹ̀kùn ni wọ́n bá wọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n wo ti mọ̀ yìí pé láti bì lọ síwájú láyé ibi tí mo ti máa ṣègbọ̀nsẹ̀ ìgbà tó bá ti wá fẹ́ wọ ibi tí ó ti ṣègbọ̀nsẹ̀ ń gángan so wàá ṣàdúrà yìí wàá ṣàdúrà àwọn olùmọ̀ sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin onílẹ̀kùn àti kò nílẹ̀kùn fún ibi tá a ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ táyà èèyàn ọba nílẹ̀kùn wàá ti jẹ́ kí o súnmọ́ ilẹ̀ sàn kó ní bọ́sùkù tó ń dùn ọ máa lọ sílẹ̀ bígbà tó ń lóṣù lọ ìgbà náà ló tó yọ sùkù tó ń di rẹ̀ torí kọ́ mẹ́rin tó bá bọ́ nídùúró ilẹ̀ gbáyàwó ni sàn kẹ́lómi lè jẹ́ pé ń wo ọ̀kan ránṣẹ́ tí ó máa wo ìhòhò rẹ̀ wàá ti pọ̀ ń súnmọ́lẹ̀ kó tó di pọ̀ bọ́sùkùtù kó ń di rẹ̀ ìgbà tó bá tu á ṣe báà tán lọ́ àṣàdùn àyè tó bá yẹ pé ilẹ̀ gbayawu lọ wà kò ní gate ṣùgbọ́n tó bá yẹ pé ibi tó ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ yàrá ni tó nílẹ̀kùn ìgbà tó bá wọlé kó tó wọlé ló ṣe àdúrà yìí nítorí pé wánú àdìsá nàbì Muhammad sallallahu alayhi sallam wípé gbogbo àwọn àyè tẹ́ǹtì máa ṣègbọ̀nsẹ̀ yìí kò bá jẹ́ àyè gbáyàwó mozar àyè táwọn ṣayatin máa bẹ̀ wò ni àwọn ṣayatin máa lọ bẹ̀ kò bá jẹ́ hushush kò bá sì jẹ́ khala bá jẹ́ ibi tí wọ́n kọ́ kò bá jẹ́ nu lẹ́gbáyàwó àwọn ṣayatin máa lọ bẹ̀ torí náà ẹ máa sáàdì ọlọ́run nígbà tẹ́ bá wọ̀ bẹ̀ ilé àwọn ṣayatin nù torí ẹ bó láti máa sọ. So, اللهم إني أعوذ بك من الخبث والخبائث أدواء تامسين خب خب ضم ضم tòbẹ́ ṣe wá nù eléyìí túmọ̀ sí pé khoboti àwọn akọ ṣayatin wal khaba'ith àwọn abo ṣayatin àwọn ṣètọ́ni lọ́kùnrin àti ṣètọ́ni lóbìnrin wọ́n ọlọ́mọ sáàdì rẹ o níbi aburú wọn. khubuthi oúnjẹ jámọ́ khabith khaba'ith ọjọ́ jámọ́ khabitha sọmọ sáàdì rẹ níbi aburú àwọn akọ àti abo ṣayatin tọ́. So, àwọn kan lórí rìwáyà kan tó wá lórí khubthi allahumma inni a'udhu bika minal khubthi pẹ̀lú sukunu bá ìtumọ̀ rẹ̀ ọjà sí ìdọ̀tí wọ́n ọlọ́run mọ́sáàdì o níbi aburú gbogbo ìdọ̀tí o wal khaba'ith àtàwọn ṣayatin bá a ṣe túmọ̀ rẹ̀ nu lórí rìwáyà sukun ṣùgbọ́n ìtọ́ gbajúmọ̀ jù ní kóbó sí wàl xọbẹ́ ẹ̀ ó túmọ̀ sí pé kóbó sí yọ jẹjẹ xabib ṣayatin ní akọ wàl xọbẹ́ ẹ̀ jẹ́mu xabisa ṣayatin ní abo. tọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn. àwọn èèyàn padà di kí wọ́n si sílé ìgbẹ́sílé kọ́dà ó ti ṣẹlẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam kó tó lọ wípé wọ́n ti pè ibn umar olùrà anabi wa muhammad sallallahu alaihi wasallam lórí ilé àbí ibn abbas olùrà sallallahu alaihi wasallam lórí maimuna lórí ilé maimuna ń tó díẹ̀díẹ̀ nǹkan yẹn náà di pé wọ́n ní àyè tí wọ́n ti ń ṣùgbọ́n nígbà yẹn whatever the case may be tí wọ́n bá gbọ̀nsẹ̀ nílé wọ́n yà lọ sọ́nù náà ni yẹ́sẹ̀ kí wọ́n máa dájọ́ sílé tí wọ́n bá ṣègbọ̀nsẹ̀ nílé wọ́n lọ sọ́nù sọ́nù kọ́ mi yẹn náà lẹ́yìn ọ̀rẹ́ yẹn àwọn náà gba oríṣiríṣi process kó tó di pé wọ́n débi tí wọ́n dé lónìí sòtẹ́lẹ̀ wọ́n á gbé wọ́n á gbé póòsì lé tí ó tóbi gẹ́gẹ́ bíi bucket wọ́n máa yàgbẹ́ sí wọ́n máa yàgbẹ́ sí kálukú ọ̀fọ̀ yọ máa fọwọ́ dí mú tó máa ń yàgbẹ́ mẹ́ pé kíní ń kún bọ̀ kíní ń kún bọ̀ so títí wọ́n wọ ẹni tí wọ́n wá gbé tọ wọ́n báwọn ẹni tí ń gbégbẹ́ náà bá yarí tí wọ́n láwọn ò lè gbégbẹ́ mọ́ ìdí òkun gbogbo o bẹ́ẹ̀ so àwọn èèyàn sì ń lọ níbo tún yá àwọn èèyàn tún ṣe ee tí wọ́n gbẹ́ kòtò kòtò yẹn wọ́n ní kọ́ńkírẹ́tì rẹ̀ bó ṣe tó àti bó ti ṣe yẹ wọ́n sàmọ̀ yàgbẹ́ bẹ̀ títí tó bá ti kún wọ́n tún fọ́ lẹ́yìn wọ́n tún so kótó adi pa àwọn èèyàn débi ẹ ẹ máa dà á bẹ́ẹ̀ nígbà wọ́n bá kún bóyá kẹ́ kó àbí kẹ́ da kẹ́míkà kan sí kó tún gbẹ wàhálà kẹdà adúgbò fọ́ mi tọ́ anabi sallallahu alayhi wa sallam ó sì tún fi hàn wá àdéhùn mi ike ká mọ̀ o. tó bá dé ìsìn ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ pé ká má kọ́lẹ̀ tó bá wọ bíi táàtì ṣègbọ̀nsẹ̀ láti sọ pé allahumma inni a'udhu bika min ar-rijsi an-najsi al-khabithi al-khabithi al-mukhbithi ash-shaytani rajim kò fẹsẹ̀ rìn lẹ̀. tán anabi sallallahu alaihi wasallam sì tún kọ́ alẹ́ kọ́ ikú nǹkan tí máa dí gàga ìhòhò èèyàn sí kí àwọn àlùjànnú ó rì gbàtẹ́bà bẹ́ wulẹ̀ tí ò ní jẹ́ ká àlùjànnú ó rì di rẹ̀ òun ni wípé nígbà tí ẹ bá wọ àyè tẹ́ ti ṣègbọ̀nsẹ̀ alkanif ilé ìgbẹ́ tẹ́ bá wọ bẹ̀ òun ni ká sọ kí ni bismillah gbàtẹ́ bá wọlé ìgbẹ́ kẹ́ sọ bismillah sọ eléyìí túmọ̀ sí pé ńgbà tó wọlé ìgbẹ́ tán àbọ̀ wọlé wẹ̀ tán sọ bisimilayi tó wọlé tó àṣetán àlùjànnú kan kò ní rí kíni kò ní rí hóhó rẹ ọba yàgbẹ́ ni ọba àlọ wẹ̀ ni wàhálà kẹdà bẹ́ẹ̀ náà nínú ilé wa ńgbà tó bá fẹ́ bẹ́ wù á tún máa ṣe kíni bisimilayi ó nínú hadith wa Nabi sallallahu ń tọ̀ lọ́wọ́ lọ́jọ́ kan anábì kọ̀ láti dá lóhùn kẹ́bí imam muslim ṣe gbé jáde. ọlọ́nàbí sallallahu alaihi wasallam á fún wa nírò ìpè inna Allaha ta'ala yamqutu al-haditha 'ala al-gha'it ó máa ń bínú sí ká sọ̀rọ̀ nígbà tá à ń yàgbẹ́ àdìsí yẹn ò rìn lẹ̀ gbogbo àwọn àdìsí tó wá. lórí pé tí mo bá ń yàgbẹ́ má sọ̀rọ̀ kò rìn lẹ̀ ṣùgbọ́n títọ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ pàànàbí ń tọ̀ lọ wọ́n sálámà sí kò sékìní kò dáhùn. sẹ́lẹ̀yìn tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tá a máa ń tọ̀ a a máa ń ni tẹ́nìkan bá sọ ọ̀rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ láti sọ nígbà tí ń tọ̀ òun náà ni ọ̀rọ̀ tó ní ìrántí ọlọ́run ọba nínú pé asalaamu alaykum wa rahmatulah yóò sì dáhùn pé wa alaykum wa rahmatulah kò fẹ́ dárúkọ ọlọ́run ọba nígbà tí ó wà nípò pé ń tọ̀ gbàtà nàbí tó dáhùn ìnìgbà tó tó tọ̀ tán tó ó sì sọ pé mo ń kórìíra láti dárúkọ ọlọ́run láì sí lórí ìmára ṣé kò sí lórí ìmára yẹn ó túmọ̀ sí pé tẹ́ máa sálámà sí wa tá a bá lálùwàlá ó dìgbà tá a bá tó sálùwàlá àbí nǹkan tí ń tọ́ka sí ni pé mo mi ò fẹ́ láti sọ̀rọ̀ láti dárúkọ ọlọ́run nígbà tí mo ń tọ̀ lọ́wọ́ èwo nínú méjèèjì nígbà tí mo ń tọ̀ lọ́ọ̀ nìtúrẹ́ tó ọmọ tútù kùtù tó ọmọ tanra rẹ jẹ tọ́wọ́ pé ẹ mi ò fẹ́ láti ṣèrántí ọlọ́ngbà tí ń sinú mara nìkan wá sálámà sí ọ ọwọ́ àlọ́ sàlù àlánà ọwọ́ à ń wa ká pé wa aleykum salam kí ló dé àdìsí kan ni mo dẹ̀ kà àdìsí wọn lọ́ọ́ kà irọ́ lásì. torí pé anabi sallallahu alaihi in several occasions ó ń dárúkọ ọlọ́ láì jẹ́ pọ́ sàlù àlá كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحواله في جميع أحيانه ma lam yakun junuban ó máa ń ṣèrántí ọlọ́run gbogbo ògbà ní gbogbo condition tó bá wà láì jẹ́ pé ó wà nù jánábà tó bá wà nù jánábà nìkan ni ò ní ìfihàn wa pé níbẹ̀ yẹn torí pé mò ń tọ̀ lọ́wọ́ fi túmọ̀ rẹ̀ ṣùgbọ́n nípa máa ń máa sọ̀rọ̀ ọlọ́run kórìíra ká sọ̀rọ̀ tá à ń àdéhùn lẹ́yìn tí kálukú wọn ti wà níwòhò kó wa máa bá kọ́mọ abọ́mọ kọ́mọ abẹ́nìkejì rẹ̀ sọ̀rọ̀ kó náà máa dá lóhùn fa inna Allaha azza wa jalla kutu ala adali ọlọ́wọ́n bá máa kórìíra eléyìí máa ń bínú ẹ̀ àdéhìí náà tún fẹsẹ̀ rinlẹ̀ ṣé nígbà tí àwọn àdéhìí tó wá sọ pé tí o máa ń yàgbẹ́ ọlọ́run kórìíra kọ́ sọ̀rọ̀ táàrí kan tó fẹsẹ̀ rárá o kò túmọ̀ sí bẹ́ẹ̀ nígbà tí èsì pé ẹ̀gbádùn kò túmọ̀ sí bẹ́ẹ̀ ìgbà tí wọ́n àti sọ̀rọ̀ nígbà tí wọ́n ń tọ̀ lọ́wọ́ ó túmọ̀ sí pé táwọn bá ń yàgbẹ́ lọ́ńkọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ min babin awla máa sọ̀rọ̀ lórí ìgbẹ́ gan ó tún lé ju máa sọ̀rọ̀ lórí tọ̀lọ̀ tó eléyìí torí ẹ̀ ìní al-imam al-Baghawi rahimahullah ó sọ pé gbogbo àwọn olùmọ̀ islam kò sẹ́nìkan nínú wọn tó sọ pé ntọ́ dáa ni ká máa sọ̀rọ̀ tá à ń bá ń yàgbẹ́ tí gbogbo àdìsí ọba fẹsẹ̀ rìn torí a kì í sọ̀rọ̀ tá à ń bá ń yàgbẹ́ ẹnìkan olùmí ọmọ rò pò ń gbà ní kò sì máa pò ń gọ̀ dùgbà tilẹ̀ ti máa lọ until tí bá mú àdìsí wá fún un pé ká máa sọ̀rọ̀ tá à ń bá ń yàgbẹ́ lóhùn tó ní ẹ irọ́ lásán níbo lọ́ọ́ mọ̀gá tá àdìsí kọjú sí níbo ni junction tó máa ń dúró sí irọ́ lásán ọ wá ní until until what so eléyìí jẹ bó ṣe jẹ don't talk nígbà tó o máa ṣe kí ni tó bá ń yàgbẹ́ kátẹ pé kò sófin Islam ń pè léyìí sọba làákà ìmúná ìgbà tó ń yàgbẹ́ lọ́lọ́ wa ń sọ̀rọ̀ wọ́n wá ń pè wọ́n á sẹ hello um, condition tí mo wà ní ìsìn gan kò ní jẹ́ kí n lè fún ẹ details but uh, màá sọ díẹ̀ kí á ah, ah. <laughs> kí á làwọn èèyàn sọ ọ gbádùn lórí ìgbẹ́ lẹ́tọ́ tí ń discuss gbogbo eléyìí. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ọ̀. sáálì sọ̀rọ̀ tá à ń bá ń wẹ̀ bẹ́ẹ̀ ni kò sí tó burú pé kò sọ̀rọ̀ tó ń bá ń wẹ̀ lópin ìgbà tó bá pé lè gbẹ̀yìn ẹ̀ tọ̀ sí ọ̀ tọ̀ sí rí. rò pé wa torí tẹ̀ máa ti ń tọ̀ sí sí lè gbẹ̀yìn tí wọ́n mọ̀ pọ́ mọ̀ ẹ̀yà àgbẹ̀ nìtọ̀ ni. rò pé yé wa ilé ìgbẹ́ ti ma ilé ìtọ̀ ti ma ilé ìwẹ̀ ti ma ṣá Allah la quwwata illa ìtọ̀ kan bẹ̀ <laughs> lọ́kẹ́ lómi kó tó da ara báyìí tọ̀ náà kọ́ so eléyìí jẹba tọ́ asima kpanabi sallallahu alayhi wa nígbà tó bá ń ségbàsẹ kéé kọjú sálù kébìlà kéé sì kọyìn ń tọ̀ àbí ń yàgbẹ́ kéé kọjú sálù kébìlà kéé sì kọyìn nítorí kọjú sí lásìkò a bí ni ní ká máa kọjú sí tàbá ṣe sọ́láàt bẹ́ẹ̀ ni wá sọ dàlùkíbílà gbẹ́ lọ sọ dàlùkíbílà tọ̀ so o tún wá kọ́yìn sí ọ̀yìn yàgbẹ́ o túmọ̀ sí pé èèyàn ò ṣe kí ni èèyàn lẹ́kọ̀ọ́ tọ́ anábì sallallahu alaihi wasallam ti kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ nínú àwọn àdìsí sọ abẹ́tọ́ pọ̀ wọ́n dárúkọ wọn o ti kọ́ fún wa àgbọ̀dọ̀ dán wò Allahumma àyàfi tó bá jẹ́ pé a gbé nǹkan wa àti kíbla jẹ́bọ́ kan náà sọ̀hábà bó ṣe dá ràkúnmí rẹ̀ lóṣù tó sì ń tọ̀ kí ló dé ó ní à ńṣe ni wọ́n kọ̀ fún wa tí ò bá ti sí nǹkan kan láàrin wa àti kìnnì àti alqibla torí ẹ̀ ló ṣe jẹ́ pé ilé wa níṣẹ́ àkọ́lé ìgbẹ́ akọ gbogbo ilé yẹn kò bá àkọjú sí alqibla ńgbà tó jẹ́ pé náà ògiri ni kò sí ṣkàlù gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi sàábì pé ńgbà tá a dé sham abakun àti kọ́ lè gbẹ àwọn abakun àwọn lè gbẹ yẹn tí wọ́n bá lóso èèyàn kọjú sí alùkébìlà ni àwọn wa kọjú sí àwọn arọra yẹra fún alùkébìlà díẹ̀ àmọ́ ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ àwọn kà á kún pé síbẹ̀síbẹ̀ kò tún dáa pé káwọn kọjú sí alùkébìlà kò sí tó burú tó bá ti jẹ́ pé inú ni tó gírí bá ti wà kò sí tó burú mẹ́ tọ́. So, ǹjẹ́ wọ́n ní a gbọ́dọ̀ kọjú sí alqibla a sì gbọ́dọ̀ kọyìn sí tá a máa ń tọ̀ àbí tá a máa ń yàgbẹ́ àwọn àdìsí kan tún wá wá táwọn sọ pé kò sí tó burú ń bẹ̀ à àwọn àdìsí tó ta kóhùn ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹsẹ̀ rinlẹ̀ wọn ò fẹsẹ̀ rinlẹ̀ ǹjẹ́ mọ́kọ̀jú sí alqibla mọ́kọ̀yìn sí alqibla nígbà tí ó bá yàgbẹ́ àbígbà tí ó bá tọ̀ tó túmọ̀ sí pé má jókòó kọsẹ̀ sálùkébìlà báyìí bẹ́ẹ̀ ṣe ń kọsẹ̀ sálùkébìlà ṣé wọn ò tí kọ́ fún yín rí bẹ́ẹ̀ ṣe ń nasẹ̀ sálùkébìlà yín sẹ́nìkan sọ fún yín pé kọ̀ dáa náà wọn sọ fún yín nígbà tó yẹ pé lókà lẹ́wà ẹ̀ tí jáde tó ṣe ń bì kẹ́tẹ́ nìkan rọ ọmú pẹ̀lú àbàrà <laughs> torí káwọn ẹlòmíì bí kálukú ṣe gbẹ́sìn yé sí bẹ́ẹ̀ lẹ́rìí tó le máa ń nẹsẹ̀ sálù kíbla bá tuntun sí ọ nígbà àrùn àìjókòó bá wọn ókè bó la jókòó tó àwọn èèyàn àwọn kà kún pé a gbọ́dọ̀ jókòó ká kọsẹ̀ sálù kíbla wọn kà kún pé ìjókòó tí ọ̀tọ̀ ni àṣírí lákọọ́lẹ̀ nù ìjókòó tí ọ̀tọ̀ kò sí lákọọ́lẹ̀ rí ẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún ẹsẹ̀ mi láǹfààní kò ní àwa sí jókòó tí ọ̀tọ̀ nínú àwọn jókòó tí ọ̀tọ̀ nu sẹ̀ríyà òun náà ní kó jókòó kó fìdí lélẹ̀ kọ́ wa fi ọwọ́ òsì rẹ fi sọ́ọ̀kì ara rẹ sápá òsì tó sẹ̀ríyà kọ́ eléyìí ìjókòó eléyìí sẹ̀ríyà kọ́ àdéhùn anábì sallallahu alaihi wasallam ọkọ̀ ó ní ìjókòó àwọn ẹni tó lọ́n ti bínú sí lélẹ́yìí ẹ sì rí i pé lẹ́yìn máa sábà jó tó ń torí kálukú ti chẹ́ǹjì ara rẹ̀ báyìí tó ẹ kọ́ wo yàtọ̀ sẹ́ni tó bá jókòó tó fi méjèèjì tó fi lélẹ̀ fọmọ yìí ṣèṣe eléyìí kò burú àbí tó bá jókòó bẹ́ẹ̀ tó ẹ pọ́wọ́ ọ̀tún ló fi lélẹ̀ sẹ́wọ̀n kékeré sọ owó sí kò sí tó burú nù eléyìí àmẹ́ni tó jókòó tó wọ́n á fi ọwọ́ sí tó fi ṣọ́ọ̀kì ara yìí eléyìí ìjókòó àwọn tọ́lọ̀ ti bínú sí tàmọ́pẹ́ àwọn àjókòó àfìdílélẹ̀ àwọn anasẹ̀ síwájú kékinkékin kọ́lá ọba wà ní ibi tí Káàbà wà kò sí tó burú mọ́ lópin ìgbà tó máa ń kò sí lọ́kàn tiẹ̀ pé ó fẹ́ fojú tẹ́ḿbẹ́lú Káàbà pé ẹsẹ̀ rẹ gan o lè fi gbá ń pa ẹsẹ̀ ń gé dànù kí ló ń pe Káàbà torí ẹ̀ tí o bá ti jẹ́ pé lẹ́yìn lọ́wọ́ àna ọkàn tiẹ̀ kò sí wàhálà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. tó lẹ́yìn rẹ̀ ló mú àwọn àdìsí wá láwọn àdìsí tí ò fẹsẹ̀ rìn lẹ̀ nípa pé o lè kọjú sàlùkébìlà nígbà tó ń yí agbẹ́ àbí tó ń bá ń tọ̀ ó sì ti ṣàlàyé pé gbogbo àwọn àdìsí yẹn wọn ò fẹsẹ̀ rìn lẹ̀. eléyìí túmọ̀ sí pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith sáwálì hàn sẹ́nu ọ̀nà tọ́lẹ̀tì kẹ́ ẹ má bàa má gbàgbé. rárá o kálukú ọkọ ìgbàdo káàrí kaná ó ti kọ kótó dípò nídìí tọ́lẹ̀tì ìsàrà tọ́lẹ̀tì náà láwàá hàn sí wọn àmọ́ kókọ ọlọ́sára lẹ́gbẹ̀ẹ́ orúkọ gẹ́tì ẹ̀ òní kókọ ọlọ́sára lẹ́gbẹ̀ẹ́ o tọ́ eléyìí jẹ́ báwọn tí anabi sallallahu wá jáde tí ó bá jáde láti lé gbọ̀nsẹ̀ ó máa sọ pé ìwọ ọlọ́run foríjì mi o torí pé al-masdar al-masdar ya'malu 'amal al-fi'l wa yanubu 'an fi'l al-amr masdar tó yẹ pé ibẹ̀ ni wọ́n ti máa ń yọ gbogbo ọ̀rọ̀ gbogbo sẹ́ ó máa ń ṣiṣẹ́ iṣẹ́ ó sì máa ń dípò fi'l al bí ẹnìkan ní ìsìn kankan ṣe. wọ́n á sọ fún lédè lárúbáwá pé sọ́bùrùn ya àkì sọ́bùrùn ìyẹn ni pé isbir ya àkì kẹsẹ̀ pé sùúrù sùúrù sùúrù báwo ẹ ṣe sùúrù àbí òye wa fọ́sọ́bùrùn fi majalil mawuti sọ́bùrù ay isbir fi majalil mawuti sọ́bùrù. فالمصدر يعمل عمل الفعل وينوب غالبا عن فعل الأمر ترى غفرانك مصدرنا يعني كي اللهم اغفر لي يتمارني ولون داري جيمي يسمى تمارني تو كيف أريد غفرانك uridu maghfiratak pé àforíjì rẹ mọ̀ ń fẹ́ rárá o ghufranak ay ighfirli ọlọ́run dáríjì mi. tọ́ eléyìí báwọn wọ́n tún ní anabi sallallahu alayhi wa sallam ìtumọ̀ ń sọ pé alhamdulillahi alladhi adhaba anni al-adha wa aafani ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ ẹnìkan bẹ náà tó gbà wá tó jẹ́ bọ̀ọ̀ì torí ẹ eléyìí tó bá wà lórí rẹ̀ ọ wọ gilé kí ló máa sọ ghufranak kí ló dé tó fi sọ pé ọlọ́run forí jù mí èèyàn jáde nílé ìgbẹ́ àdúrà wa ni ọlọ́run forí jù sọ́jọ́ra yẹ́sẹ̀ pé yẹ́sẹ̀ kọ́ ń tọrọ àforíjì ń tọrọ àwọn ọlọ́mọ fẹ́rẹ́lì so ilé ìgbẹ́ ló ti jáde kí ló dé ló jẹ́ kókò fúnra wọn ní ìdí tí anabi sallallahu alaihi wasallam fi máa ń sọ bẹ́ẹ̀ tó sì pa á láṣẹ ká máa sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ẹ máa rántí igbe ńgbà tẹ lọ yàgbẹ́ o ó lè jẹ́ péré lẹ bá débẹ̀ mọ wá béèrè débẹ̀ kọ̀ọ̀kan kí n rí yà àìmọye ìgbẹ́ tó ẹ péré lẹ́sà débẹ̀ tẹ́ débẹ̀ tẹ́ ràn jù. tẹ́ ẹ̀ máa gbin tí nǹkan kan ò ní jáde síbẹ̀síbẹ̀ wọn ò bí ọ̀dà àbọ̀ bá jáde ó tún sọ pé kò fọ́rọ́ àná. kátó wá pé tọ́lọ́n bá ràn ọ́ lọ́wọ́ tó jẹ́ kọ́ ọ̀rẹ́rù náà sọ̀ lálàáfíà wọ́n á rí i pé ọkọ̀ọ̀kọ́ ní àlàáfíà nínú rẹ kódà èèyàn ní ma bí ó ṣe dúpẹ́ fọlọ́ ẹ̀ ah mo dúpẹ́ fọlọ́ ẹ wá dúró ẹrù yìí tọ́lọ̀ sì bá mú jáde nírọ̀rùn tọ́ ìwọ wá rí irú ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ọ látàrí pọ́bọ ti ẹrù dọ̀tí ìjáde gbàtọ́bọ ti ẹrù dọ̀tí ìjáde nírọ̀rùn ọwọ́ arántí pé o sì wá ní àwọn ẹrù ẹ̀ṣẹ̀ náà o àwọn ẹrù ẹ̀ṣẹ̀ yìí náà pọ̀ o a wọ ọlọ́ọ̀ kó o sì bá mi ti ẹrù ìdọ̀tí ìjáde tí mo sì wá gbádùn tọrùn mi fúyẹ́ yìí ọlọ́run dáríjì mi bẹ́ẹ̀ foríjì mi àwọn ẹ̀ṣẹ̀ mi náà kí n lè ní sùnmí jọ̀gbìn dàlùkìyàm mùnásábà tó wà ń bi pé mo jáde ńlé ìgbẹ́ àdúrà wa já sí gòfòránàkà pé ọlọ́run nítorí tara kú báyìí ti lálàáfíà ìdọ̀tí tẹ̀sẹ̀ ńkọ́ òun náà ń bẹ lọ́rùn gèlè mà kọ́ torí ẹ̀ ló sì jẹ́ pé a sọ pé kí ni gufranak ọlọ́run forí jù mí. ẹ jẹ́ àdúró síbi lónìí bí a ti ma kí láà máa sọ nígbà tá à ń wọlé ìgbọ̀nsẹ̀ kí láà sì máa sọ nígbà tá à ń bá ń jáde ń bẹ̀. lẹ́yìn eléyìí àìgbọ́ òsì o àìmọ́ ti bù sí o kéèyàn máa wí ọ pàtàkì púpọ̀ yàtọ̀ sí pé a ti mọ̀ pé dábàá wọlé ìgbẹ́ ẹsẹ̀ wọ òsì láti síwájú títọ̀ tún tẹ̀lé yàtọ̀ sígbà tá a bá jáde ẹsẹ̀ ọ̀tún láwọn kọ́ gbé jáde ṣáájú kí tó sì ó tó ṣe kí ni kó tó tẹ̀lé eléyìí yapa sí mẹsẹ̀ ní ká mọ̀ wọ alimẹsẹ́jì tẹ́pẹ́ ẹsẹ̀ wọ ọ̀tún náà kọ́ ọ̀nù mẹsẹ̀ gbàtà bá jáde ńkọ́ ẹsẹ̀ wọ òsì láwọn kọ́ ti jáde ẹnìkan ní why àwa sọ pé why not torí pé nígbà tí o fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ a sọ pé lé àwọn tánu aṣayọtìyìn àwọn ṣètọ́n sáwọn lọ́wọ́ ayẹkọ́ ọpọ́n lékọ́ ọmọ gbẹ́sẹ̀ ọ̀tún wọlé pàtó fẹ́ jáde ọlọ́run fẹ́ yọ ọ́ kúrò nínú ilé ṣètọ́n ní rọrùn gbẹ́sẹ̀ ọ̀tún lọ́ọ́ kó tì síwájú ẹnìkan ní no tọ́lẹ̀ tó wà nulẹ̀ mi náà mo táìsẹ̀ mo tẹ́kìnkà nílé ṣètọ́n ni. No, tó bá ti wọlé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith á àwọn ẹlòmíì ọlọ́run lọ́mọ ibi tí wọ́n ti rọ́pọlọ tiwọn tó bá wọn nu toilet yóò tún gbé music sí nígbè torí àwọn ṣètọ́n tó bá ti wà ń bẹ̀ wọ́n fi máa sá wọ́n máa sá àbí wọ́n máa jó pé jókòó ń bì ẹlòmíì tó bá wọ ibi tó ti yà àgbẹ̀sẹ̀ tó máa ń ṣe yóò máa sáná sí sìgá bọ́kàn bá ti kú yóò tún sáná sómi bọ́kàn bá ti kú yóò tún sáná sómi yóò mọ àfà ẹ̀rọ kí inú àwọn ṣèyàtì náà máa dùn ni omi ìgbó gan ni ọmọ fà nígbà tí ń yàgbẹ́ tó gbogbo àwọn eléyìí wọn méjì kàn ní. tọ́ àmọ́ mọ́sálásí ńgbà tẹ́ fẹ́ wọ̀ ilé ọlọ́run ọba ní mọ́sálásí ibi tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù ẹsẹ̀ rẹ̀ ọ̀tún wa máa ṣàkíyèsí pẹ̀lú tí àtúntò bá fẹ́ jáde ó tún fẹ́ jáde sínú wàhálà dúníà yìí náà torí ẹsẹ̀ òsì ló ti síwájú tá fẹ́ wọlé wa yàrá wa ìwọ láàmú ti síwájú náà nàám nàám èyí tó bá wù yín ni kò sẹ́rì torí inú ilé ìwé ṣe mọ́sálásí èyí tó bá wù yín ni ṣùgbọ́n à ń bẹ lọ́nkọ́jẹ́ tún dáa ju òsì lọ mo rò pé iye ìgbésẹ̀ kẹ́kẹ́ sọ pàrọ̀ òkò sẹ́ẹ̀rì kan tó lẹ́sẹ̀ ọ̀tún ló gbé wọlé ẹsẹ̀ òsì ló gbé jáde ẹ̀hẹ́n àmọ́ dáa jù kó jẹ́ pé ẹsẹ̀ ọ̀tún ló ń tì síwájú nígbà tó bá wọlé rẹ̀ tọ́ eléyìí jẹba o àbẹ̀lọ́wọ̀n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù ọ̀tá àwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ó ràn wá lọ́wọ́ lórí àti máa fi àwọn nǹkan táwọn gbọ́ yé sí wa kó wa jẹ́ kí eléyìí ó sì sábàbí kí dáadọ́ pọ̀ láwùjọ wa kọba alẹ aburú jìnnà sáwùjọ tiwa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk so à ń fi àsìkò yìí sọ fún wa pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe solatul jumu'ah ní mọ́sálásí tá a area NTA so a sì pé ẹni tí ìrìn rẹ̀ bá jẹ mọ́nà abẹ kó a sì solatul jumu'ah níbẹ̀ lọ́la insha Allah tí ẹ̀ ti kọjá express oníbejì tí wọ́n ṣe ibi tó parí sí gangan so fẹ́ni tí máa ń bọ̀ láti gbòòrò ibi títí tìyẹn parí sí gangan èèyàn ò rí ìyànà kan lápò sí ìyànà tó yà sápò sí èèyàn ọmọ tọ́ lọ so títí tẹ́ fi rí mọ́ṣáláṣí kan tán kùn nírú ọ̀dà yìí so lápò ọ̀tún yín so kò mú rárá ẹ bá ti gbà bá a ṣe bá a ṣe wí hùn ẹ bá débi títí tí ó ń bejì parí sí. Si ẹ̀yà sápò sí yín ẹ̀rì tí wọ́n ń tẹran lápò tún bí tẹ́yìn yá sí so ẹ sì máa lọ sísàlẹ̀ títí tẹ́ fi kan mọ́ṣáláṣí yẹn straight lèyàn máa lọ tí ì kan mọ́ṣáláṣí yẹn area yẹn wọ́n ń pè ní sáfẹ́jọ́ area so abẹ́lẹ́wọ̀n bá wa kó ṣe nírọ̀rùn fún wa nítorí wọn á níbi èrè kó ṣe. aleykum salaam tó. naam wọ́n ń bọ̀ wọ́n máa ń fi tànù àwọn pé àwọn kan máa fi aṣọ borí àbí nǹkan kan borí tí wọ́n máa fẹ́ wọlé gbọ̀nsẹ̀sẹ̀ rí wà fún àmì ẹ̀rí fún ju ìṣesí Abubakar radiyallahu anhu lọ Abubakar jọ ẹni tó ẹkú tí ó bá ṣe gbọ̀nsẹ̀ ó máa fi nǹkan sórí gbé fìlà àbí gbogbo ẹ̀ ké lọ́ọ́ yàgbẹ́ lẹ́ni tó sírí lẹ̀ naam aleykum salaam. ẹni tó bá ti mọ̀ kó n fẹ́ dán ọmọ bẹ̀ kò sí wàhálà kò sí wàhálà àkọ́kọ́ ilẹ̀ kan ò wuyàn ibi tó bá pé ọ lè máa gbé àmì èyí burú ni pé kó fi ibi tí mùsùlùmí pọ̀ sí tó jẹ́ lù rẹ̀ kó fi sílẹ̀ kó wá lọ gba citizenship country tó ẹ kó gèdè kèfèrí lọ́wọ́ àmbẹ̀ torí owó ilé ayé yìí ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ anábì sallallahu alaihi sọ pé kò sí ní tọkàn pẹ̀lú rẹ̀ ó lò ń mọ́pá mẹ́sẹ̀ kúrò lọ́dọ̀ mùsùlùmí tó ń lọ gbé àárín àwọn kèfèrí tí ń jẹ́ kí nọ́mbà àwọn pọ̀ sí irú pé awowó lọ mo àwọn ọmọ irọ́ kí ni wọ́n mú bẹ irọ́ lásán kí lẹ́yìn mú mo ń béèrè ni nàám ẹnìkan ní dọ́là tó o ríran pé gbogbo ẹni tó wà ń bẹ̀ kọ́ nínú rí dọ́là àìmọye tó ń kó gbẹ́ńbẹ́ ẹnìkan tó wàláhi tàláhi ẹlòmíì ń kó gọ́tà àmọ́ wọ́n àti ẹgbẹ́ yìí dúníà náà lẹ́ǹkan wá ẹlòmíì ní sọ gbórí rẹ̀ bóòlù lòun ó sì ráàyè bọ́ sọ̀nù torí tí kọ́ńtìrì rẹ bá gbà pé o lè tún gba ìwé ọmọ kọ́ńtìrì mi sọ̀rọ̀ àmọ́ jẹ́ta alákòókò tó máa jẹ́ta ẹlẹ́kejì àmọ́ kọ́tà máa jẹ́ yìí pé kọ́ńtìrì tó fẹ́ lọ dọ̀kánú wọn kọ́ńtìrì táwọn kẹfẹ́ rí jẹ́ pé àwọn náà torí pé táwa bá sílé ayé tán alkiyama tún wà naam aleykum salaam eléyìí ò sì sínú rọ o kò sínú pé parọ́ o ẹ jẹ́ kó yé wọn wípé ìwọ origin rẹ Nàìjíríà but you now intend to become a Ghanaian lọ́wọ́ káwọn mùsùlùmí lọ́pọ̀ ń bẹ̀ àmọ́ bí Ghana ṣe rí o mo rò pé kò sí àwọn mùsùlùmí lọ́pọ̀ ń mhm. ìmáàmù lásán pé kéèyàn tó jẹ lè máàmù àkọ́kọ́ wọn jẹ lè máàmù torí pé níta bá jẹ ikú ni ọyọ ń bẹ tó bá sì tún jẹ ó lè jẹ kí wọn ti dàgbà sí sọ pé bí ẹni tó jẹ gọvnọ wọn ti dàgbà sí ẹni tó jẹ president ó ti lásìkò ẹni tó jọba ikú ni ní ọbọ ẹwù lọ́rùn ewúrẹ́ rẹ̀ àfi láyé ìsìn tí wọn yọ wọn kún tó kú yìí tọ ẹ bá sì jẹ lè máàmù náà ó lè pé kú ni yọyọ kì í sáyé lẹ́yìn làwà mọ báyìí digital life làwà tí o bá ti wọ ọmọ wọn yọ nìkan máa wò gbalé rẹ lọ mo yé wa ní inú pọfẹsì lè má mu competency láwò anabi àṣìlá ni tó mọ alukurani kejì nínú àwọn èèyàn ní ó sì lè má mu fún tẹ́lẹ̀ dọ́gba nínú eléyìí ajẹ́pẹ́ ni tó nímọ̀ nípa òfin jù tẹ́lẹ̀ tún dọ́gba nínú eléyìí ajẹ́pẹ́ ni tó kọ́ gba ìsìláàmù jù tẹ́lẹ̀ tún dọ́gba nínú eléyìí ajẹ́pẹ́ ni tó dàgbà jù so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ṣùgbọ́n ìgbà tó ní pa àwọn Yorùbá level ìgbà táwọn gba Islam àwọn tó kọ́ gba Islam yẹn àwọn ń jẹ ilé yìí títí di wọ́n fẹ́ máa jẹ títí láéláé wọ́n sọ pé àwọn làwọn kọ́kọ́ gba Islam ń lu yìí lápèjúwe ajẹ́ pé àwọn làwọn máa ṣe kínni làwọn máa ṣe lè máa mú abẹ́ńtọ́ kọ́ jẹ lè máa mú rì wọ́n sọ pé ilé àwọn ni wọ́n máa jẹ kò bá àmọ́ mọ nǹkan kan kò bá jólódo òun náà ni wọ́n máa jẹ kò sínú Islam bẹ́ẹ̀ yẹn pé máa jogun lè máàmù tí bàbá bá kú kọ́ ọmọ jẹ tí bàbá bá kú kọ́ kò sí tọ́jọ́ báyìí ẹbẹ́ yìí náà rí wàhálà ti ń dálẹ̀ ẹbẹ́ rí wàhálà ti ń dálẹ̀ níṣẹ́ wọn kàn lè gbẹ́ nìkan sí pé lọ́jọ́ lè máàmù àwọn olùmọ̀sí kún lù ẹni tí wọ́n gbé sí kọ̀mọ́ fati àké kọ́dà kí túnṣe kú kọ̀mọ́ fati àké ẹgbẹ́ alukurani fún tó yẹ pé wọ́n síbì kan fún náà Al-Qur'ani kọ̀ máa kí kéésì fún ẹni ọ̀ka lórí fa sẹ́rù eléyìí yẹ kó jẹ kìtì ẹni chief imam ṣé ó yẹ ní imam ni ó yẹ kó máa jẹ grand imam kéésì chief tó yẹ pé chief ọba níbi wọn jẹ ni wọn fi jẹ chief pé ní mọ́ mọ́ sí wa máa jẹ́ chief torí ẹ̀ eléyìí ò sínú tí Islam mú wa kò sí àṣà lásán ni kò sí níta fẹ́ fi ṣe tó bá jẹ́ pé ibi tí a ti fẹ́ lo islam kò sí tó burú gẹ́gẹ́ bá a ti sọ tó bá rí pò wá competent kó sọ pé mo fẹ́ jẹ lèmámù yàtọ̀ sípò ilé ayé gẹ́gẹ́ bá a ti kà á nínú Bulughul Maram sàbí tó wá bá nàbì sallallahu alaihi wasallam kó mo fẹ́ kọ́ ọ̀yàn mi ní imam ìwọ ń fẹ́ eléyìí ń fẹ́ eléyìí ń fẹ́ eléyìí ń fẹ́ wọn ò sẹlọ torí pé ìmáàmà tó ń fi sọlá ni wọn fẹ́ ṣe sọ àwa ṣe ìdánwò fún gbogbo wọn ẹni tó bá dáa jù nínú gbogbo wọn láwọn nǹkan tá a sọ òní ò sì lè máa mú sẹ́yìn kó àwọn yòókù náà ní máa bá já ń pata torí wọn ti rí i pé ọ́pàṣì ju gbogbo àwọn lọ ìgbà tí èèyàn mẹ́ta wá ṣèdánwò pé àwọn fẹ́ ṣe lè máa mú ẹnìkan ti ń ṣe tẹ́lẹ̀ àwọn èèyàn wá sọ pé by chance ńlọ́bọ̀ ọbẹ̀ àwọn fẹ́ yan lè máàmù gan nísìnyí torí pé àwọn ti rí i pé ìmọ̀lọ́ pàtàkì nínú pàǹsẹ̀ lè máàmù wọn á ṣèdánwò gbàtí wọn ṣèdánwò gbàtí ẹni títí ń ṣe lè máàmù tẹ́lẹ̀ yẹn wọn ká wọn ni kò ká kí ó kàn gbàtó kà ó wọn fi sọ́ọ̀dì ń fi ń pè zọ́ọ̀ ń fi zọ́ọ̀ ń fi ń pè sọ́ọ̀dì àwọn tí wọ́n ṣèdánwò yẹn wọ́n á fura pé bàbá yìí ọ̀ma ìyàtọ̀ láàrin àwọn alifábẹ́ẹ̀tì yẹn sì ti ń ṣe máàmù yẹn by chance ní nǹkan tó ti lé níbi ọdún mélòó wọ́n á nítọ imam ẹmu chọk gbogbo kọmitì náà ṣe ń wòran tó ń ti pé kọ yẹ kí mọ́ṣáláṣí ọmọ ní kọmitì mo rò pé yé torí táwọn bá narètì ń tọ́ ṣẹlẹ̀ kò túmọ̀ sí pa ń kọ̀ǹfàmù ẹ̀ àwọn kọmitì ń wòran ó túmọ̀ sí pé wọ́n ní kọmitì ń bẹ̀ kọ́ yẹ kí mọ́ṣáláṣí ọmọ ní kọmitì gbogbo àwọn kọmitì yẹn ló máa ń fọ́ mọ́ṣáláṣí bàbá télọ̀ bàbá mẹ́kò bàbá bíríkìlà tí ò mọ ibi tí kò kọjú sí àwọn náà máa kọ̀ǹtró lè máa mú gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí remote control ẹ̀dìdì ẹ̀kọ́ sọ́ọ̀dì kí lẹ́ pé sọ́ọ̀dì ni máa ń wọlé àà ah, ah. ẹ̀yin lè má mú ẹ̀yin lè tún kọ́ ọmọ nkíó láti fi ọdún mélòó sọ́ọ̀dì kò rí kọ́ ọ ọdẹ kọ vọ́ ó tún dàrú la hawla ok ibo lẹ́yìn wa kọjú sí ẹni tí òun ma alifábẹ́ẹ̀tì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run kàtí kọ́ pé kọ́jú ọ̀dánwò tiwọn náà dé o. mo rò pé yé wa bọ́sùláwà ni tóbi lórí òtúmọ̀ sí pé máa ń o mo rò pé ń fura ẹ̀hẹ́n ìjọ tó lọ́n bá inú ó ya àwọn èèyàn kan mi bó wọ́n ń kọ mi bó wọ́n ń kọ torí pé àbí fẹ́ jẹ́ sakọ́jìyà nǹkan tọ́ nítorí di eléyìí ló ṣe jẹ́ pé tó bá pẹ́ àwọn abá ń ṣe ń tọ́tọ́ àti ń tọ́ yẹ agbọ́dọ̀ mọ̀ pé ìmàláàmà wáná kì í ṣe pé àmọ́ du àti rípò torí kí tó máa ń du àti rípò generally èyí sábà ní tí ó fi ṣe àmọ́ tó wá kí mọ̀lẹ̀ yẹn bá wọn tó lóun bá padà kọ́ fún yẹn nù gbèsè ayé yẹn pé yẹn ó dipò kan mú yóò dì í mú pẹ̀lú bó ti ṣe tọ́ ni tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ kì í ṣe po. eyin à ń jogún ni tonti pé kò sí ní tó burú o bàbá kú kọ́mọ rẹ̀ islam o tó bá kó ń lọ gbogbo àwọn èèyàn yòókù lọ nínú àwọn kẹta awé àmọ́ ń lọ pọ́ọ̀jù a'udhu ẹ. wọ́n lé tí àwọn máa ń sáàbù àwọn àṣẹ dáadáa ń bẹ̀ tí wọ́n bọ àwọn lẹ́bùn tí káwọn gbà ni àbí káwọn ọmọ gbà táwọn bá gbà gbàtà ti mọ̀ pé ẹ̀bùn ẹni tí ń ṣiṣẹ́ kọ̀tọ́ láì jẹ́ pé kí ẹni tó gbà ṣiṣẹ́ kó bá fọwọ́ sí i so àkọ́kọ́ irú àwọn kọ́ńtírì tí wà yí báyìí ẹ̀rọ kókò ní nǹkan kan ṣe pẹ̀lú Islam kankan gbogbo ẹ̀wà ń darúkú wọn bá ká ẹ̀hẹ́n irú eléyẹn irú àwọn ẹni tó kó yín sí service àwọn ló tì yín lọ sí ibi tẹ́ ń lọ serve so táwọn bá paasi general instruction àwọn náà sì máa paasi ń bẹ́ẹ̀ o bọ̀tìgbà yẹn ẹ̀ máa pariwo ní kámpù ni o ẹ lè má tẹ̀ ti gbọ́n tó sọ because so báyìí náà ṣe jẹ́ kèfèrí kí ẹ kó rí wọn dàrú tán o so ẹ káwọn náà wọn pass àwọn instruction kan pé tó bá lọ síbi tó ti serve àwọn instruction ní tó bá lọ síbi tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí báyìí ló ṣe tí wọ́n bá ṣe kíní kan báyìí wọ́n máa ń sọ tọ́jọ́ bẹ́ẹ̀ kódà wọ́n máa ń sọ lórí ẹ̀bùn tẹ́ni tó jẹ́ pé ó ń lead camp yẹn ní state yẹn tó bá jẹ́ ọlọ́rọ̀ púpọ̀ wọ́n máa sábà sọ lórí ẹ̀bùn gan-an wọ́n lè sọ ńgbà míì pé ẹ̀ sáfíìsì tẹ̀ ń ṣe yí báyìí àwọn ọkọ̀ pé tó máa fọ́ ọ ní nǹkan nígbà tó jẹ́ pé òun ṣiṣẹ́ rẹ̀ dáa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn ọkọ̀ kọ́ gbà á. gbà míì wọ́n sì tún sọ fún ọ pé anything tó bá fún ẹ lẹ́nu sáfíìsì tó ń ṣe yí báyìí rìpọ́ọ̀tù sí local inspector rẹ irú rẹ̀ máa ń sábà ṣẹlẹ̀ ńgbà míì but generally tó máa fún ẹ ní nǹkan tó bá lọ sọ fún Eh, zonal inspector tó wà níbi tó wà pé wọ́n fún ọ ní nǹkan báyìí instruction tó bá pass kò sí wàhálà ń bẹ tó bá sọ pé kó máa mú lọ máa mú lọ tó bá sọ pé kó fi sílẹ̀ fi sílẹ̀ torí pé wò ó débẹ̀ àfi lẹ́yìn ìgbà tí wọ́n sáyìn o náà sì gbọ́dọ̀ jẹ́ o kò gbọ́dọ̀ jẹ́ torí náà kọ́ lónìí ọjọ́ ìbò ti ṣe jẹ́ naam aleykum salaam. èmi ò gbọ́dọ̀ náà ọ padà sẹ́yìn ni istighfar wa o ó tún jáde ó wá ṣẹ̀ṣẹ̀ wọlé àlọ́ ó jáde ó tún wọlé kò bùkátà gbogbo eléyìí wàhálà lásán wọn ní títà bá tán káwọn tún da nǹkan bò bí Kọbukata bùkátà gbogbo kò bùkátà torí na náà wọ́n ti ní kọ́ lọ sí jìnnàjìnnà ọwọ́ kó ti lọ sí jìnnàjìnnà ń tutù naam aleykum kí ló fẹ́ pẹ́ sí kí ló ń ọ sọ ni eléyìí ní ojú ká sùn ìgbẹ́ lọ bá lo ti yàgbẹ́ tán kí ló ń study room tẹ́ẹ̀ máa ti ń pẹ́ ń lé ìgbẹ́ ó súnmọ́ kálíjọ torí pé ilé àlìjánu ni ọ̀pọ̀lọpọ̀ tá àlìjánu rọ́ọ̀lù ilé ìgbẹ́ni torí ẹ̀ ni ó sì jẹ́ pé tẹ́ máa ti ń fura pọ́mọ kan pẹ́ ń lè gbẹ́ ẹ̀ máa lọ lé e jáde ni wọ́n máa ń sábà ṣe sábàbí tá àlìjánu fi máa ń wara naam aleykum salaam. kò sí wàhálà mi torí pé ìjọ mẹ́ta lọ gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní òsè òní lónìí mo fẹ́ gbà òun náà yóò ṣàìsùn yóò ṣe wàhálà kò sí wàhálà mi subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.